good evening good evening good evening everyone very late one but i thank you all for joining me i thank you all for joining me i thank you all for joining me please help me share help me share help me share and invite your friends ìgbéni fésù àti fúnṣe ọwọ́ ẹ̀ lórin ta máa ń kọ níjọ́ mímọ́ bẹ́ẹ̀ ni ègbé ni fún sátánì àti fúnṣẹ́ ọwọ́ ẹ̀ hmm. kọ́lọ́run kó bá wa bá ẹ̀mí búburú wí gbogbo inú tó pòrúurú kọ́lọ́run kó bá mi bá wọn wí kí ẹ̀mí ọlọ́run kó sọ̀kalẹ̀ sínú àyà ẹnì kọ̀ọ̀kan kí ọlọ́run kó sọ̀kalẹ̀ sínú àyà ẹnì kọ̀ọ̀kan wọn òun ni àdúrà mi ní ọ̀gànjọ́ òru yìí ìjáde tí mo jáde ìjáde tàbí amọ́ni o mi ò jáde fún ìjà mi ò jáde fún asọ̀ mi ò dẹ̀ jáde ní ìjáde ti Paul ni mò ń ṣe mi ò ṣe ti Apollo. Mm. ẹ káàbọ̀ sórí ètò ẹ kálẹ́ ìyá mi ẹ káàbọ̀ ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ bá mi pe èrò wọlé. I'm on my knees for this my sisters and the one that is not here but these two I need to talk to them together. Gbọ́dọ̀ bá àwọn méjèèjì sọ̀rọ̀. Mm. especially àbúrò mi nínú ìjọ mímọ́ ọmọ bàbá mi nínú ìjọ mímọ́ ti celestial láti ọ̀run wá Bukky Jesse ọmọ bàbá ọmọ bàbá mi nínú ìjọ mímọ́. Mm. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ máa lọ bó ṣe ń lọ yìí ẹ jọ̀ọ́ mo fi títóbi ọlọ́run bẹ̀ yín ni let peace reign please i don't want any derogatory comment i don't want any argument i don't want any insult i don't want any uh, kan i just want to do mine for god mm. and i must do it. I need to do it and I have to do it. And it's now or never. I have to do it. A gbọ́dọ̀ jẹ́ kí kinní kó máa lọ báyìí. Tí kinní tó bá ń lọ ohun tí mo gbọ́. Hmm. Tí mo gbọ́ tí Búkì àbúrò mi hmm, ọmọ ìjọ mímọ́ látọ̀run wá tó sọ. Hmm. Hmm. <laughs> kò dáa mm. a gbọ́dọ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí mo wá bá wá fẹ́ fi ọ̀rọ̀ yìí ṣẹ̀ ẹ ẹ kúkú mọ̀ pé ọmọdé ni mí ọmọdé yìí dẹ̀ mẹ́ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ṣe ní kẹ́ ẹ dáríjì mi ee mọ́mí dì good evening ma ẹ kalẹ̀ ma god bless you ma you're welcome it's not going to be a long thing it's going to be a short one. Others can follow later, they can see it later, they can join later. Ṣùgbọ́n hmm, ohun tí ẹ̀mí mi sọ fún mi, òun ni mo fẹ́ ṣe. Mo dẹ̀ mọ̀ pé olóore kan ò ní kú sípò ìkà. Bíbélì náà ló sọ pé ni fún onílàjà torí pé ọmọ ọlọ́run la ó máa pè wọ́n ẹjọ́ adó mi ò fẹ́ kẹ́nì kankan kó wá síbí báyìí ti Bukky ni mò ń ṣe ti Lizzie ni mò ń ṣe ti Ìyábọ̀ ni mò ń ṣe ẹjọ́ I don't want it I just want all, all of us to be together in spirit and act as parents as sisters as family as uncle as aunt to this our ladies. Please. Please, you know, I'm not into fracas. I'm not allowed to. God bless you, ma. Amen. Amen. Thank you, mommy, mommy G. God bless you, ma. I'm not allowed to get myself involved in fracas. But at the same time, I'm allowed to make peace wherever I can bring in peace. And whenever I can bring in peace. May the peace of Jehovah Almighty that passeth on all understanding touch these hearts tonight. Wọ́n lè ti máa sùn o, wọ́n lè máa jẹun lọ́wọ́ o, wọ́n lè ẹlẹ́dàá yín rí i pé mi ò pè yín fún ikú mi pè yín fárùn mi ò pe orúkọ yín fún ìbàjẹ́ bí ò ṣe pé bó ṣe máa dùn tó máa dán tó máa tu gbogbo wa lára ọmọ yorùbá kan náà ni wá hmm, ṣùgbọ́n àwọn yorùbá bọ̀ wọ́n ní inú bíbí mi ò rán ẹ níṣẹ́ ẹ̀dọ̀ fùfù mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó dorí atẹ́gùn abìwà pẹ̀lẹ́ ìwà pẹ̀lẹ́ ọ̀hún ni kó wá sọ̀kalẹ̀ sáàrin wa níṣẹ́jú yìí kẹ́mi ọ̀run kò gba gbogbo ògo. I'm your sister, your daughter, your aunt, your friend. Oluwato in Oluwatoyin Obatula Darlington, aka Olomo Plenty, the only evangelist that has no frontier. I'm a lady evangelist, but people tag me to be a blogger. Glory be to Jehovah Almighty. I'm a voice, voice for so many voiceless people. And I try as much as possible to bring peace where peace is eluding them or where peace is far. If I can bring that peace, oh, how wonderful it will be. I cite you from another device here, my beautiful sister. Eniola Eniye Eniye. Good evening. God bless you. Please, ẹ me share program with you. I'm on my knees. Ah, orí ìkúnlẹ̀ ni mo wà fẹ́yìn méjèèjì ẹlẹ́dàá yín ni mo kúnlẹ̀ fún àti ẹnì kẹta tí mi ò fi fọ́tò ẹ̀ sí normally um, Ìyábọ̀ Òjó ni mo kọ́kọ́ fẹ́ ṣe program ní orí ẹ̀ láti àárọ̀ mo ti prepare mo ti ṣe every damn thing but I've been so reluctant I've been so sluggish I've been so lazy I don't then I said okay the window is not open the door is shut let me just leave it till I'm opportune to to do it. Little did I know that about um an hour let me say one hour forty minutes ago even my network was was in a big mess today so I had to call them, the engineer and everything were on the phone for more than two hours. So they finally, they are going to bring another box for me. So all these things, gbogbo ẹ̀ṣá kan ṣẹlẹ̀ lọ́sàn-án yẹn, kí ni nǹkan tó hmm. program yẹn sẹ́gbẹ̀ẹ́ kan Imagine Emmanuel, you are welcome. Ọba lọ́tún Ọbàtálá àgbáyé, èèpà òrìṣà o, ẹrú wa ń dájí o, ẹ̀ka lẹ́wọ̀ ẹ̀ka bọ̀ sórí ètò o. Ẹ ẹ bá mi pín nǹkan kékeré ti mo fẹ́ ṣe yìí ẹ bá mi pín ẹ bá mi pèrò mi mọ líǹkì gbogbo wọn bọ̀tí tí mo mọ̀ tí mo ṣákàn rò pé mo lè fi join wọn mo ti fi sí ó lè dọ́dọ̀ wọn ó dẹ̀ lè má dọ́dọ̀ wọn bọ̀ tẹ bá jẹ́ àwọn tí ẹ̀yin tẹ̀ ń wò wọn tẹ fans wọn ọ̀ fan wọn ọ̀ friends wọn ẹ bá mi ṣí ẹ̀ dọ́dọ̀ wọn kí wọ́n gbọ́ nǹkan tí mo sọ mi ìpèrè ẹnì kankan fún láàbúrò and i'm not going to be on anybody's side. I'm on the side of Jehovah Almighty and the side of peace. I'm on my knees. Mo gbọ́ update tí Bukky ṣe. Ṣé ilo yìí ló ṣe ni àbí ní ọ̀sán ló ṣe ni àbí nírọ̀lẹ́ ló ni. I think so. Some some ó ṣá ti ṣe ṣá kó tó di pé mo wò. Worse ni mo rí. Kíní yẹn to tó drop down láti orí àkáǹtì eh, ẹlòmíì kì í ṣe direct látọ̀dọ̀ búkì ló ti wá sọ́dọ̀ mi kò wá sọ́dọ̀ mi direct látọ̀dọ̀ búkì bó ṣe àpò oníkálukú máa ń gbé program so a friend of a friend of a friend so mo wá lie down síbí báyìí mo wá ń gbọ́ nǹkan tí ó ń bọ́ ọkàn mi bẹ̀rẹ̀ sí ní vibrate ọkàn mi bẹ̀rẹ̀ sí ni mo fẹ́ lọ sókè mi lè lọ kí n lọ sí yàrá mi ọkàn mi vibrate ẹ rí i pé mi ò ṣe program this late rí to twelve excuse me mo ní òkè ṣàyẹ kí n ṣe tí bá ṣe sílẹ̀ wọn a máa bá ń bẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá ní ẹnikẹ́ni tó bá wá sí ojú fọ́nrán yìí ní àfẹ̀mọ́jú yìí ẹ jọ̀ọ́ ẹ má kọ́mẹ́ǹtì ẹ òun náà sọ bẹ́ẹ̀ kíní kan náà sọ bẹ́ẹ̀ please let peace reign. nínú ọ̀rọ̀ tí Bukola sọ ṣe mọ̀ pé nígbà míì aláre máa ń jẹ̀bi ọlọ́run má jẹ́ ká jẹ̀bi ọlọ́run má dẹ̀ fi ọ̀rọ̀ lọ́rọ̀ ọlọ́run má fi gbá wa lẹ́nu. Oni Ìyábọ̀ jáde fóun ní ṣé láàárọ̀ yìí ti nǹkan tí mi ṣe mo ṣe máa ń jọ́ ti nǹkan dáhùn nìyẹn ṣé láàárọ̀ yìí ló sọ pé ó ti jáde fóun ní àbí lálẹ́ àná ó yẹn ṣá jáde fún ṣá ìyẹn wá sọ pé òun máa kọ́mù òun máa òun máa sọ̀rọ̀ sí ṣá something like that ó yẹ kí n jọ́ ti ọ̀rọ̀ dáhùn but kò necessary àti máa jọ wọ́n ní tẹ́tí ò bá gbọ́yìn gínú kì í bàjẹ́ ṣe rí nílé ayé yìí gbogbo wa la la ní past wa gbogbo wa láti past especially àwa tí àwọn òbí wa bá tètè kú tí ìyá pàápàá bá tètè kú we pass through a lot of things mo sọ nígbà tí mo ṣe program eh, kí ló ti ń jẹ́ tí mo ṣe program ti. Uh, Lizzie mo ní báyìí kàṣà mo ní báyìí káwòdì mo ní èmi pẹ̀lú ìyá eh, pẹ̀lú Lizzie a máa jọ ń sọ̀rọ̀ ní tilẹ̀ ti Ọlọ́run tí mo máa wọ̀ ní ọjọ́ alẹ́ mi tí mo dẹ̀ máa jíyìn fólódù ọmọ àrè èmi pẹ̀lú Lizzie àjọ máa ń sọ̀rọ̀ to me she's a good person kind-hearted this and that ṣé o dẹ̀ mọ̀ pé ẹni téèyàn bá ń fẹ́ kò kì í ní but mo mọ̀ pé kò lè dédé lọ sí àárín jà kó lọ jalè ọlọ́run má jẹ́ kán fi àrùn olè kàn wá kò lè ṣe and eh, àwọn tí wọ́n lọ sí ìyá ìbàdàn kí ló akànkẹ́ ah, àdé kan lórúkọ ló ti lè yẹn jẹ́ tó lọ sí ibi tí ariwo yẹn ti ta ní Èkó ó wọ́n jẹ́ ká mọ̀ wípé kì í ṣe pé ó jí gold ọ̀rọ̀ transfer ò ṣe transfer ni that is ẹni tí mo mọ̀ as Lizzie pé kò lè dédé lọ sí ọjà kó lọ jalè Ọlọ́run má jẹ́ ká rí ohun tí wọ́n máa fi um, uh, àṣìṣe olè tí wọ́n máa fi kàn wá pé gbogbo ibi tó bá ti dé kó má lọ jalè kiri bẹ́ẹ̀ náà ni mo ṣe mọ Ìyábọ̀ Òjó èmi àti Ìyábọ̀ Òjó a jọ ń gbé ní street kan náà ni den ní Ìkòròdú a jọ ń gbé ní street kan náà ni débi pé ó mọ last born mi yìí Ọláyínká it's been a long time. àwọn ò mọ̀ pé wọ́n ṣe cast níwájú ilé òun ṣàkàn rí oníkámẹ́rà ṣá ló bá lọ dúró síbẹ̀ <laughs> wọ́n ń ṣe wọ́n ṣùtì fíìmù kí lorúkọ bọ̀bọ́ yìí wà nínú ẹ̀ àwọn fámìlì èyí wù mí yẹn màmá tí màmá wọn ṣe fíìmù tí bàbá náà ṣe tí àwọn ọkùnrin wọn náà ṣe èyí fẹ̀ dáadáa nínú wọn yẹn tó dúdú tó fẹ̀ tó ga gbogbo wọn ni wọ́n jọ ń cast níwájú ilé lọ́jọ́ yẹn so èmi kàn tiẹ̀ ń wá ọmọ ọláyínká ọláìbọlá ọláyínká wà ni mo bá rí ṣe kúmọ kó tó bá ń ṣe fíìmù ní nàìjíríà gbogbo wọn máa dúró síta ni àmọ́ ní wọ́n ń ṣe nǹkan kan ládùúgbò wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n cast fíìmù ń bọ wá lọ́mọ mi wà àṣọ ọmọ mi ti lọ kó sínú inú <laughs> inú ṣọ́ọ̀pù tí wọ́n ti ń cast fíìmù ni mo bá bẹ̀rẹ̀ sí ní pé mú kàrè àwọn the race not the eh, múkà náà ni múkà náà ni ìtò fẹ̀ tó fẹ̀ tó to tó ní dímpù tó dípù báyìí ẹ múkà náà ni wọ́n jọ ń ṣe káàsì ni ibi tí mo ti mọ Ìyábọ̀ Òjó one on one tá a jọ sọ̀rọ̀ ni though a jọ ń the same street but mi o dédé sọ pé mo fẹ́ lọ kí nílé ẹ̀ notice me or something Ti o bá sí ọmọ mi tí mò ń tẹ̀dẹ̀mọ̀ kí ọmọ mọ lọ́wọ́ láti ìlú òyìnbó kó dẹ̀ máa lọ súré kiri kí má mọ̀ bí tí ó wà mọ̀ṣákọ̀dé pé gbogbo ilé dáadé. nígbà tí mo wá ń pe ọláyínká tí mo pe ọláyínká mo á ń sọ èdè wa sí i ló bá sọ pé òun wà níbí ah! ìyábọ̀ wa lọ bá ó wá pè ní oh ọláyínká my friend you have a beautiful hair wọ́n ṣàjọ ń ṣeré wọn bí mo ṣe mọ ìyábọ̀ òjò náà nìyẹn very soft dynamic lady ohun tí mo mọ̀ ọ́ mọ̀ nìyẹn ṣẹ̀dẹ̀ wá rí ibi tí èmi bàjẹ́ kinní kan sí ni pé nǹkan tèmi bá ti mọ̀ ẹ́ mọ̀ kó tó di pé a part nǹkan yẹn ni mo máa fẹ́ dì mú nǹkan yẹn ni mo máa fẹ́ gbé sí ọkàn mi bí mo dẹ̀ ṣe ń ṣe fún everybody nìyẹn àfi tó bá ṣẹ̀ wá sọ pé báyìí ló tún ṣẹ̀ wá ṣe jẹ́ nísinsìnyí o ṣóyé bí mo ṣe mọ Ìyábọ̀ sí nìyẹn a jọ ń gbé ní the same street ni mọ́tò red kan báyìí ló ń lò mọ́tò yẹn wọ́n dẹ̀ lò nínú film for a long time. now Bukky fúnra rẹ̀ ọmọ aleluya kan náà jọ ni wá kwanta ti ṣẹlẹ̀ lórí fracasi náà rí láàrin èmi àti Bukky kì í ṣe pé ó bú mi directly o but indirectly Dáre Jacob Adéwùnmí ẹ káàbọ̀ sórí ètò Adéwùnmí hmm. Adéwùnmí orúkọ ńlá ọmọ aládé adéláfẹ mọmọ ọba God bless you débi wípé nígbà tí ó ṣe nǹkan tí ò dá níyà yẹn lọ́hùn ìgbà yẹn fracas iṣẹ́ bẹ̀rẹ̀ ni kò sí fracas mọ́ sìn yín o ah kò sí fracas mọ́ sìn yín hmm, nígbà tí fracas ń jẹ́ fracas tó ń gbóná fẹlifẹli tó sọ̀rọ̀ sí eh, ìgbà yẹn kábíyèsí gan ṣì wà pẹ̀lú wúrà onírìṣà ó sì wà pẹ̀lú wúrà tí Bukky sọ̀rọ̀ sí onírìṣà mo jáde mo ṣe fídíò mo ọjíò téèyàn máa fi ṣe fídíò yẹn ni ọ̀rẹ́ mi kan ló bá mi gbé kinní yẹn sí orí YouTube ẹ̀ torí gbà yẹn mi ò tíì ṣe YouTube channel mi kò sí èébú tí àbúrò mi Bukky tí kò bú mi tán débi pé wọ́n láti lọ púlù program yẹn wọ́n láti púlù ẹ̀ dáhùn gbogbo wọn pátápátá gbogbo àwọn tó ń ṣe fracas yìí ni mo ti tọ́ọ̀chì láìfù wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó kéré ó pọ̀ tó bá yẹ pé nígbà yẹn ẹnu tó ń rùn yìí tí mo fi bá wọn sọ̀rọ̀ nígbà yẹn tó bá yẹ pé wọ́n gbọ́ ni kíní yóò ní dì báyìí bó ṣe dìlé níyì tó wá ń di àtàmọ́ àtàmọ́ àtàmọ́ àtàmọ́ Ìyábọ̀ orí ẹni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí torí Ọlọ́run má wá sínú fracas má wá sínú fracas rárá fracas ò kí ṣe kò kí bí ọmọ tó dáa ẹ̀yin tẹ̀dẹ̀ support àwọn tí wọ́n ṣe fracas ẹ̀yin tẹ́ máa ẹ̀yin commentator yìí tẹ́ ń dá sílẹ̀ nínú ọ̀rọ̀ yìí ló pọ̀ jù ẹ̀yin fans ẹ̀yin supporters yìí tẹ́ ń dá sílẹ̀ nínú ọ̀rọ̀ yìí òun ló pọ̀ débi pé ẹ tún máa ṣépè fúnra yín níbi tẹ́ bá tún ti pàdé lórí program ẹlòmíì ẹlòmíì ẹ̀ẹ́dẹ́dẹ́ lọ síbẹ̀ ẹlòmíì ẹlòmíì nígbà yẹn nígbà tí fracasi ṣì ń jẹ́ fracasi ẹlòmíì ní àkáǹtì mẹ́ta mẹ́rin márùn-ún with different names Joseph temi Temitọ́pẹ́ òkè òkè náà la máa lọ lórúkọ Jésù ẹ káàbọ̀ sórí ètò. Wọ́n máa wọ́n dẹ̀ tún ṣì ń ṣe kínní yẹn títí dèní. Kí ló dé bí mo ṣe sọ nígbà ní ti Lizzie náà nìyẹn. Ẹ mọra yín rí àwọn tẹ́ ń gbèjà yìí gan ẹ lè rí wọn ní títì kí wọ́n dá yín mọ̀ torí ọ̀pọ̀ nínú yẹ pé fake orúkọ lẹ fi wá síbẹ̀ ẹ mọ̀ wọ́n rí ẹ mọ́lé wọn ẹ mọ̀nà wọn ẹ kàn láìkí wọn ṣá bí èmi náà sì tẹ́ nífẹ̀ẹ́ mi kẹ wá lọ bọ́ síbì kan kẹ sọ pé torí pé nìkan bú mi ẹ wá lọ bẹ̀rẹ̀ sí ní ṣépè ń bẹ ẹjọ́ mú bẹ̀yìn ni ẹ má lọ ṣépè níbẹ̀ ẹ kàn lẹ pé kóníkálùkù máa fi ọwọ́ ara ẹ̀ fa nǹkan tó bá fẹ́ ọ̀rọ̀ tí ó mo ṣe tó tẹ́ olúwa ti ń jẹ́ kí n dúró dè látàárọ̀ tí mi ò ṣe tí jáde fún Ìyábọ̀ nǹkan tí mo fẹ́ sọ náà nìyí pé kó jẹ́ kí gbogbo ẹ̀ kó die down bẹ́ẹ̀ tó bá jẹ́ pé nítòótọ́ òun ló plot bí wọ́n ṣe lọ dùn mọ́ Lizzy kó tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kó wá bó ṣe máa ṣàtúnṣe bẹ̀ láì pe ẹnìkankan sí hmm. torí pé gbogbo nọ́tẹ̀ ń dá yìí gbogbo yín lẹ lọ́mọ kíní yìí nǹkan tó bá ti wọrí media is for life àwọn ọmọ ọmọ yín á rí ń bẹ̀ àwọn tó máa fẹ́ ọmọ yín lọ́kùnrin wọ́n á rí i <coughs> excuse me àwọn tó máa fẹ́ ọmọ yín lóbìnrin wọ́n á rí gbogbo àwọn àṣírí àṣírí àṣírí tí kò yẹ pé ká máa tú síta tá a máa ní nítorí bínú bí wa a máa bẹ̀rẹ̀ sí ní tu a máa bẹ̀rẹ̀ sí ní sọ. Hmm. ó bà mí kò dùn mí ojú ọgbẹ́ ò lè dàbí ara ah mo gbọ́rọ̀ lénìí nínú fídíò Bukky tínú bá dẹ̀ ti ń bí Bukky ó lè sọ òkè dilẹ̀ ó lè wọlé kò ní fìkan pé méjì nígbà tí mo gbọ́ kíní yẹn tó ti kọjá one hour plus tó ti lọ sí two hours mo kàn mí kanlẹ̀ níbi tí mo wà yìí ni tó dẹ̀ sọ pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀yìn I don't know. Mi mọ báwọn èèyàn ṣe máa ń keep record o. Mi mọ báwọn èèyàn ṣe máa ń keep mi ò mọ record keep o. Mi ò dẹ̀ ní diary. Téèyàn máa fi keep nǹkan tí ò bá sí pé iṣẹ́ ìránṣẹ́ mi gan tí mo máa need àti note àwọn nǹkan kan down or something ni. Bí bá dẹ̀ ti lò tán náà máa ń delete ẹ̀ náà ni. Nítorí ẹni tí Ṣàngó bá ti tojú ẹ̀ wọlẹ̀ kò ní bá wọn bú ọba kò so láéláéláé. Hmm. ó mà ṣe mo mọ nǹkan tí a piece of information of two lines tó ti dá sílẹ̀ nínú family just a note tó kọ̀kọ̀ báyìí tẹ́niyẹn lo ṣe mistake tó lọ sọnù tó lọ bọ́ sọ́wọ́ ẹni tí kò yẹ kó bọ́ sọ́wọ́ tọ́wọ́ ẹ̀ tó di rògbòdìyàn tó di làásìgbò tó di ìkùnsínú títí di ọ̀túnla. <laughs> Ìyábọ̀ Obama ti sọ pé ó máa ó máa jáde fún Bukky tí a bá ń ṣe ọ̀rẹ́ ẹ ká máa fi àyè ìjà díẹ̀díẹ̀ sílẹ̀. Si gbogbo nǹkan kọ́ là ń sọ fọ́rẹ̀ẹ́ your best friend always has a best friend. gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwọ àti Dino Melaye gbogbo ẹ̀ ló ni mo gbọ́ fídíò mo gbọ́ rìkọ́dì ní ìlálẹ́ yìí etí mi fẹ́ yàbọ̀ tí wọ́n fúnra rẹ̀ tó bọ́ sí orí mẹ́díà tó wá ń sọ why. why irú pace wo ló go through nígbà yẹn tó wá fi túra ẹ síta bí ọmọ ọjọ́ mẹ́jọ media tí ọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní fò kiri orí tabloids táwọn rìpọ́tà oríṣiríṣi gbé tí dínomi láyè náà jáde fún ẹ Ati gbogbo ẹ̀ pátápátá mo gbọ́ lálẹ́yẹ tí mi hò ní. kí ló ń ṣe no, ná tó jẹ́ tí nǹkan bá ti ń ṣe yín ẹ gbọ́dọ̀ wá sórí wa rojọ́ yẹn ṣáà ni ẹ gbọ́dọ̀ wá sunkún yẹn ṣáà ni bí boyfriend yìí bó ṣe dóyin ẹ mà iná ẹ máa wá ẹ má sọ ẹ máa wá sọ nígbà tó sì ń dóyin dáadáa yẹn ó ń dùn mọ́ yín o ìsì bẹ́ẹ̀ sì níjọ́ tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì báyìí size okó ẹ máa sọ bó ṣe mí lórí yín ẹ máa sọ pẹ̀lú ẹ ṣe rùn ọjọ́ ẹ ló máa rántí kí ló dé ẹni tó bá ti ní ọmọ sílé ayé tí ọmọ dẹ̀ ń dàgbà tó dẹ̀ ń jẹ́ ìyá àbí bàbá fún ọmọ náà kò yẹ kó máa sọ ọ̀rọ̀ àlùfàǹṣà sẹ́ni tó bá ti fi àyà lù láyà lórí mẹ́díà ah, kò tiẹ̀ dá létí ọmọ ká má àti sọ pé ní orí media mo ń bẹ gbogbo wa ni mo ń rọ̀ wa ni nítorí Ọlọ́run gbogbo nǹkan tí mo gbọ́ ní alẹ́ yìí etí mi oho yáyáyáyáyá mo nínà mi ní gbẹ́kínní ìsùn fọ́tò tí ẹnìkan ni mo kọ́kọ́ mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rí pé ṣe ni mo squeeze fọ́tò méjèèjì yẹn mọ́ i'm not i'm just in my casual kini mi ò dẹ̀ ní interest láti máa lọ dress up kí n bá lè program ni mo ṣe ṣe fọ́tò yẹn tó fi dókè bẹ́ẹ̀ yẹn mo mọ̀ pé màá máa rọ́wọ́ mi lókè díẹ̀díẹ̀ ọwọ́ mi máa rí òfunfun lẹ́nu hello everybody I'm not trying to be rude I'm not shading you all God bless you thank you all for joining me. Why? You know what you've been through in life. Iyabo, mi ò mọ̀ ẹ́ púpọ̀ bọ́ ti wọ́n bá tí mo mọ̀ ní àdúgbò tá a jọ I know how you struggle in life. Then, but nígbà tí Ọlọ́run dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣínà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fún Why? To jẹ́ pé torí pé wọ pẹ̀lú ọkùnrin jà o bímọ fún o ò bímọ fún o o wá wá sí orí ṣé o rò pé o fẹ́ ba political career ẹ̀ jẹ́ ni no you cannot ọkùnrin máa flex kiri ọkùnrin ó máa flex kiri obìnrin ni onírúurú ọ̀fẹ́ yẹn ṣùgbọ́n a máa ń dán àfojúdi irú èmi yìí mo mà fojú di àdó àdó àfojú di okó mo máa ń do dáadáa tó bá ní kinní kan máa ní ẹ mo ṣe náà mo ṣe náà nìyẹn ó ṣe wá yé mi nísìn ni pé o gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀. why tó fi gbé yẹn jáde lóríṣiríṣiríṣiríṣiríṣi ni mo gbọ́ ní orí nǹkan tí Bukky sọ lálẹ́ yìí Bukola mo bẹ́ẹ̀ ni mo fi olújọ mímọ́ mo fi bẹ́ẹ̀ jẹ́ kó dúró síbi tó ti sọ nínú fídíò tó ṣe lálẹ́ fídíò two hours plus yẹn jẹ́ kó dúró níbẹ̀ jọ torí Ọlọ́run ta ló sọ pé past don't rub it me understand the don't rub it yẹn i'm just analyzing here i'm not condemning anybody i know Yabo personally so please help me delete that comment of yours you know what it means but it, it's not sounding well to me. gbogbo wọn pátápátá ni mo ti bá ṣe So I'm not condemning anyone for anyone. Please help me delete that your message. Pastors, don't rubbish. Meaning what? I don't like it. And I don't want to mention name. That is why Kito Berry. Money, I don't want anybody, no derogatory, no insult, nothing. Please. Don't accuse anybody. We are just here to make peace reign. In koti Bukky sọ kì í ṣe pé ó sọ personally. Thousands of people ló wà ńbẹ̀ tí wọ́n ti comment dẹ̀ role tó ń role tó ń role àwọn kan tiẹ̀ tún ṣe kan tún búra wọn ńbẹ̀ ibẹ̀ ó di èpè ó di insult ó di gbogbo I know the person that is right is, is that posted that thing. And I don't I don't I don't I don't want to be angry with you. And you know me very, very well. And I know you too deeply. Please. just need to I need to to to to calm down because I don't want anybody to push me to extreme to say what I don't want to say. No, don't tell me what to do. Don't tell me what to do. This is my Ìyá joker, stop it. Ìyá joker, stop it. Nígbà tí mo jade fun eh Lizzy bí mo ṣe mọ ìyá bí mo ṣe mọ Lizzy mo sọ Okay? Don't tell me what to do and what not to do on my page. Thank you. kò sẹ́ni tó kọ́ mi kí n tó wá sórí péjì kí n tó wá sọ̀rọ̀ kò sẹ́ni tó fi gbọ̀ngàn fà mí nímú kí n tó jáde síta èmi ni mo mọ nǹkan tí mo fi etí mi gbọ́ for over two hours kí tó jáde kí tó sọ no i just have to do this. go and look for Bukky Jesse's uh, eh, uh, eh, uh, eh, prog program over two and a half over two two hours thousands of people ló one ńbẹ̀ One share that ìdànù bí wèrè àwọn èèyàn nǹkan tó bá bàjẹ́ ló máa rí wọn tó máa wà be èmi àti Ìyábọ̀ àjọ gbé the same street ni so nǹkan tí mo dẹ̀ mọ̀ nípa ni mo kọ́kọ́ fi síwájú nǹkan tẹ́ni yìí sọ nípa ẹ̀ ni mo so sọ mi ò fẹ́ kó continue kí ló mọ̀hún náà tó lọ sọ̀rọ̀ láìfọ̀ ẹ̀ síta and you are telling me pastors don't rub it in Tani oni ò ní past tiẹ̀ ta ni ò ní I'm not a baby, eh? Please, don't tell me what to do on my program. I'm not forced to come out ọ̀run ṣì ni mo dẹ̀ jáde ẹ lọ sórí ẹ lọ sórí wọ́ọ̀lù Bukky Jesse kẹ lọ gbọ́ dẹ́ndẹ́n yàrá ìyá ọ̀rọ̀ burúkú tí tí tí ọmọ yẹn ò gbọ́dọ̀ fetí gbọ́ what are you telling me ọ̀rọ̀ tí èyàn gbọ́ tí ọmọ ìrandíran èyàn kankan gbọ́dọ̀ fetí gbọ́ kò sí ẹni tó máa fetí gbọ́ nǹkan tí Bukky tó sọ nípa Ìyábọ̀ tó máa sọ pé òun fẹ́ ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú fámílì Ìyábọ̀ might not like Lizzie. Fine. I talk to Lizzie personally. Eh, Bukky gan tí mò ń bẹ̀bẹ̀ lórí insult mi directly still no àbúrò mi ṣì ni ọmọ hallelujah mo bẹ́ẹ̀ ni mo fi pẹpẹ méje ilẹ̀ méje òkè méje mo fi bẹ́ẹ̀ mo fi aṣọ ògùn wà tó ń wọ̀ mo fi bẹ́ẹ̀ mo forúkọ bàbá wa bílé ayé wù kó gbé ojú kò ṣe ọfà tá a lè fi ta nípa mo fi bẹ́ẹ̀ mo fi àmùrè àmùrè wòlíì àmùrè àwọn àgbàlagbà àmùrè àwọn oníbodè mo fi bẹ̀ ẹ́ torí ọlọ́run má jáde má sọ pé kọ̀ọ̀kan tó kù tó tó fẹ́ sọ lẹ́yìn tó ti sọ lórí over two hours má sọ pé kọ̀ọ̀kan tó kù tó tó fẹ́ sọ mọ́ ó tó ó tó mo bẹ̀ ẹ́ ni mo fi kúnlẹ̀ abiyamọ mo fi bẹ̀ ẹ́ gbogbo wa la lọ́mọ gbogbo nǹkan tí mò ń ṣe yìí mo ń ṣe nítorí àwọn ìran tó ń bọ̀ lọ́la a lè sọ pé ayé máa parẹ́ káyé máa parẹ́ àwọn ọmọ ìyá máa dé bá oríṣiríṣi nǹkan wọ́n ní Lizzy ṣe pé wọ́n ló ń ṣe kinní kan ṣùgbọ́n níjọ́ nígbà tọ́mọ ẹ̀ wà ní kókó tó ń ṣe ìkómọ lọ́jọ́ tó ń ṣe ìkómọ ó níye èpè tí Sọjí. So tó gbé ọmọ òkókó yẹn ṣẹ́ ẹ ṣe pẹpẹ méje ilẹ̀ méje ọ̀run méje mo fi bẹ̀ẹ́ ọmọ bàbá mi ọmọ bàbá Jésè ọmọ bàbá Albert Jésè ọmọ bàbá wa ní onínú olúwa lady tó wọ rẹ́ẹ̀dì tó wégele rẹ́ẹ̀dì òun ni wọ́n ń pè ní Bukky Jesse jebure jọ mo bẹ̀ ẹ́ ni má tún jáde mọ́ lẹ́yìn eléyìí tí o jáde jẹ́ kí n lọ wá ah, báwo ló ṣe kọ níbo ni kí mo ti máa rí kíní ètò eh, ọ̀rẹ́ mi kan ló ló ló ló ń rìpọ́stì kíní yẹn tó fi róòlù wá sí sí ọ̀dọ̀ mi gbogbo wọn bẹ́ẹ̀ ṣe wò yẹn bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn mi ò kí mi ò kí lọ káàkiri o ọlọ́run ọba elédùnmarè pé kí n wá lọ wo kí leléyìí tún sọ lé ni o àbí kí leléyìí tún sọ lé ni o ìsáyédà kó jẹ́ pé ọ̀rẹ́ ló kọ́mẹ̀tì sọ àbí kó sẹ́ndì mi ní líǹkì pé kí tún wọlé tẹ bá mọye líǹkì tí mò ń gbà lórí whatsapp tí bá ti kílìkì lórí ẹ̀ báyìí kí epo tún lè líǹkì náà máa ń sẹ́ndì sí mi tí bá dẹ̀ ti kílìkì lórí ẹ̀ mo ṣe máa ń rí gbogbo àwọn nǹkan tó ń lọ lórí mídíà nígbà tẹ̀mí gan tí mo bízì ẹ́ fi ọlọ́run ọba elédùnmarè ṣẹ̀rí mi ò kí lọ káàkiri kí nìdí tí mi ò dẹ̀ fi love káàkiri ni pé èpè ti máa ń pọ̀ jù èyí ò dẹ̀ màsìkò tí wọ́n máa ṣépè lọ́wọ́lọ́wọ́ èébú ni kíní bú o èébú ni kí lorúkọ ẹ ti ń jẹ́ ni ni Bukky ló ń bú Ìyábọ̀ o èébú ló ń bu o ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó wà nínú èébú yẹn àwọn ọ̀rọ̀ àṣírí àṣírí àṣírí àṣírí àṣírí àṣírí tá bá ń jà ẹ má jẹ́ ká máa sọ pé mo mọ nǹkan báyìí nípa ẹ mo mọ nǹkan báyìí nípa ẹ nígbà tó ṣe kinní kan ó ṣe kinní kan àwọn ọmọdé ń gbọ́ ẹ lè máa ní Yorùbá lẹ ń sọ wọn mo máa fi búlì àwọn ọmọ yìí ní school wọ́n ma fi sọ̀rọ̀ sí wọn ní school wọ́n ma fi sọ̀rọ̀ sí wọn lọ́la ẹ lè sọ pé ọmọ yín ò ní fẹ́ yorùbá ẹ lè ní kò ní fẹ́ nàìjà kó lọ jẹ́ pé bẹ́ẹ̀ lórí ire ẹ wà. àwa di kan wọ́n kàn lè máa wo fọ́tò ìyá ara wọn àbí kán máa wo fọ́tò baba ara wọn na ma so pe ah i know your mother story i know your uncle story i know your kiniko story ẹ jọ̀ọ́. gbogbo ẹ̀yin commentators ẹ̀yin followers ẹ̀yin fans hmm. hmm. gbogbo wa la máa rojọ́ wa níwájú Olúwa o gbogbo wa pátápátá la máa rojọ́ wa níwájú Olúwa ẹnì kan ṣo péré ni mo lè rí kó máa bú kó máa yàkàyàkà ẹ̀ tí màá jókòó síbẹ̀ báyìí màá dẹ̀ máa gbọ́ màá kọ̀ máa foríṣiríṣi ẹ̀rìn ránṣẹ́ ni òun lẹ́sà bọ́ọ̀dù bẹ́ẹ̀ ni òun la ṣàbí torí nǹkan tó dẹ̀ ṣe sí mi ni kì í ṣe To tó bá pè tó wá ṣe sí bá pé àràbù tó ṣe fẹ́mi pé mi pa ọkọ tèmi mo fi ṣoògùn owó ìyẹn ọ̀tọ̀ ni bó wá dárúkọ ọmọ mi lórí social media etí tó bá gbà lọ kò ní gbà mo ń ṣe reel ní alẹ́ àná yà ní alẹ́ àná mo ń fẹ́ mo ń fi nǹkan sí orí reel lálẹ́ àná ṣẹ̀ràn pé àwọn kìíní wọ̀nyẹn oríṣiríṣi fọ́tò báyìí ló máa máa so mo ń click lórí ẹ̀ click lórí ẹ̀ click lórí ẹ̀ lọ bí mo ṣe lọ dé ibi tí Àbíkẹ́ Àjàgàbánu wà nìyẹn bí mo ṣe máa débẹ̀ báyìí ẹ̀ẹ́sà eh, bọ́ọ̀dù ló mẹ́sì lọ́wọ́ mo dẹ̀ dúró síbẹ̀. Si mo dẹ̀ rẹ́rìn dáadáa mo tiẹ̀ tún sọ fún àbíkẹ́ pé kó gba wáìnì kó mú lé lórí èbú yẹn kó tẹra mọ́ torí tó bá pé òun fẹ́ jókòó sórí mídíà láti máa bà tèèyàn kan jẹ́ just for pleasure ṣe wá rí gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìtẹ̀rù pé bóyá owó ló ń pa fún yín eh! Eh! Eh! Èdùmàrè ń wo gbogbo wa o ó dẹ̀ ń wo iṣẹ́ ọwọ́ wa. Èdùmàrè ń wò wá ó ń wo iṣẹ́ wa tí wọ́n bá ti bẹ̀rẹ̀ asọ̀ báyìí tá a bá lè parí ẹ̀ tá a bá lè bá wọn parí ìjà yẹn tó yẹ pé adẹ̀kàn fẹ́ ṣe kí ni aṣáfẹ́ máa afẹ́ afẹ́ máa máa kúrùsì afẹ́ máa gbọ́ nǹkan tí wọ́n ń sọ ò ní ìdí àti kọ́mẹ̀ǹtì ìyá mi bàbá mi àǹtí mi àbúrò mi ah ní ìdí àti kọ́mẹ̀ǹtì màmí ẹ̀ka lẹ́jàre ẹ má bínú mo kàn ní kí n ṣe sílẹ̀ ni mo kàn ní kí n ṣe prógrámù yìí sílẹ̀ ni kì í ṣe pé bóyá mo déédéé wá ọ̀run ṣì ni mo kàn ní kí n ṣe sílẹ̀ ni ẹ ṣe mà. ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ṣùgbọ́n gbà tí mo rí ìgbà tí àbíkẹ́ tó ń fáyà Esabod lóru àná mo jókòó síbẹ̀ at least mi ò lò níbẹ̀ máa lo máa lò tó twenty twenty minutes mo èmi náà èmi mo dá para oríṣiríṣi yes care kò sí nǹkan tó tún fẹ́ fi bú mi tó máa dùn mí mọ́ ju èyí tó ti sọ tí mi ò dẹ̀ ever forgive ẹ̀ ọlọ́wọ́n ọba náà dẹ̀ mọ̀ wípé àràbù burúkú ló ṣe fún mi ṣùgbọ́n ògo fọlọ́run lókè ọ̀run ẹni tó ní mo pa mo fi ṣoògùn owó nígbà tó kú ní three years ago mo gbé jáde gbogbo ayé lórí ẹni tó dẹ̀ ni mo pa yìí wọ́n jọ ń gbé island ń bẹ̀ tèmi ti rò pé bóyá yẹn ti bákádà rẹ lọ sí nàìjíríà torí ọlọ́run mo bẹ̀ yín ni àtọ̀tún àtòsì sátánì ló jẹ̀bi o ìyábọ̀ obama ti jáde nígbà tí búkì ò jáde fún ẹ tí ò dárúkọ ẹ nínú prógráàmù ẹ tó ṣe ẹ dẹ̀ ti wà lórí ọ̀rọ̀ kí ló ti ń pè é kí ló ti ń porúkọ kíní kan on point àbí báwo lẹ ṣe ń pè pé òun ló wà lórí identity yẹn òun kọ́ ló wà lórí identity yẹn àtẹni tó wà lórí identity àtẹni tí ò sí lórí identity gbogbo wa lọ́lọ́run mọ̀ Obama ti dárúkọ ẹ̀ sínú prógrámù tiẹ̀ ìwọ náà jẹ̀bi bó ṣe dárúkọ ẹ̀ sínú prógrámù ẹ̀ kí ló dé tó dárúkọ ẹ̀ sínú prógrámù ẹ̀ tó sọ pé ó máa jáde fún bẹ́ẹ̀ náà ni mo ṣe just <laughs> eh, love àjàre ẹ ṣe ìyá mi eh, ẹ ṣe rí <laughs> a dá fún yín àsìkò tí mo nídìí ilẹ̀ wọlé torí brain mi inú òun ló wà behind this lover òun kọ́ ló wà behind this lover òun ni ó ní pé kọ́ lọ kọ́ lọ sẹ́ẹ̀tì eh, Lizzy up òun kọ́ ló ní kọ́ lọ sẹ́ẹ̀tì Lizzy up ẹ ti wà lẹ́nu yẹn ìwọ́dẹ̀ sọ pé òun ló wà lẹ́yìn this lover ó tún sì sọ lálẹ́ yìí nínú program ẹ̀ àtẹni tó wà lẹ́yìn Gistlover àtẹni tó wà níta Gistlover kedere ní gbogbo wa lójú Ọlọ́run ojú wa lọ́kàn tí máa ń pẹ́ tọ́lọ́run bá fẹ́ ṣe ìdájọ́ ìdájọ́ Ọlọ́run kì í yábọ̀rọ̀ ni ṣùgbọ́n tá bá yẹ pé ọwọ́ ọmọ ènìyàn á lè farabalẹ̀ ni àárí pé ìdájọ́ Ọlọ́run yẹn ló pé jù ẹni yẹn á máa jẹyà mọ́pọ̀mọ̀pọ̀ mi ètè báyìí kò dẹ̀ ní mọ̀ kò ní mọ̀ pé ìṣlá burú tóun ti ṣe sẹ́yìn òun lòun jẹ níyà àtùgbàdúrà tèmi ni pé ẹ̀ṣẹ̀ tó oníkálukú bá ṣẹ̀ kọ́lọ́n fi ìyà ẹ̀jẹ̀ oníkálukú kó máa sọ pé ó fẹ́ transfer ẹ̀ṣẹ̀ tó ìyà tó yẹ kóun jẹ nínú ẹ̀ṣẹ̀ òun kó lọ tá sínú sínú sílẹ̀ fún àwọn ọmọ ẹ̀ tó ń bọ̀ lẹ́yìn bíi ti Dávidi àti Sólómọ́nù àtàwọn ọmọ tó tó tó tó tó tẹ̀lé Sólómọ́nù Ìyábọ̀ you shouldn't have done that bẹ́ẹ̀ náà mo mo mo ṣe mo ṣe mo ṣe mo ṣe rí líǹkì tí wọ́n sẹ̀lì sí mi tó ń sọ tó fi fọ́tò Àbíkẹ́ sí fọ́tò méjì ló wà nínú nínú kinní yẹn but tẹ́nìkejì yẹn because kékeré báyìí so mi ò mẹ́ni tó wà bẹ́ẹ̀ but Àbíkẹ́ Jagaban ló ń sọ̀rọ̀ ẹ̀ o ò lẹ́nu Àbíkẹ́ Ìyábọ̀ o ò lẹ́nu Àbíkẹ́ má jẹ́ kí ẹ́sà bọ́ọ̀dù kó tiẹ̀ pa. Ma wa sori fracas o hmm. hey. ma wa sori fracas mo fẹ́ lẹ́dá ayé ẹ̀ tó wà lọ́rùn mo fi bẹ̀ẹ́ má wá sórí fracas ojú fracas ṣẹ̀jẹ̀ nísìnyí ẹ́ àbí torí ó ti ṣìdín kọjá àwọn tó forí gbá mọ nǹkan táwọn forí gbá ó dẹ̀ lẹ́nu àbíkẹ́ sórí gbogbo òyìnbó tó ń sọ yẹn wàá gbàgbé pò lọ sí school tàbí kẹ́ bá descend on you. <coughs> gbogbo nǹkan tí búkì sọ tí mo gbọ́ fetí mi gbọ́ lálẹ́ yìí bóyá ọ̀sán ló ti ṣe fídíò yẹn ṣáà think because worse ni mo rí bẹ́ẹ̀ worse live ní ìgbà tí mo tí mo click lórí link yẹn tí mo rí bẹ́ẹ̀ worse live ni mo rí bẹ́ẹ̀ búkì ò fi kan pé méjì ah on the same show ni ah okay tàbí kẹ́yẹ lèmi rí t'i mo gbogbo tó sọ pe òun like Àbíkẹ́ ìgbà tó ń wá sórí Facebook abike lohun kọ́kọ́ lohun kọ́kọ́ follow kinní kan kinní kan nígbà tí mo ti rí pé ó ti dọ̀rọ̀ Àbíkẹ́ mo ra kúrò ńbẹ̀ ni torí mi ti ẹ̀ fẹ́ torí àwọn èèyàn mi ò gbọ́dọ̀ rí mi tètè ò bá dẹ̀ gbọ́ yìngì inú kì í bàjẹ́ mo wá fi ìkúnlẹ̀ abiyamọ mo fi bẹ̀ ẹ̀yin méjèèjì pàápàá jùlọ ìyá mi nínú olúwa <laughs> ọmọ tó jẹ́ pé tínú ẹ̀ bá ti ń ru báyìí kò sí ohun tí ò lè jáde lẹ́nu ẹ̀ èmi fi jọ ire òwúrọ̀ ire òwúrọ̀ fabrics aside you from another device god bless you ah ìyá nìyẹn <laughs> i love you too my darling <laughs> god bless you ah ee eh, mo máa ríyàn káàkiri orí varieties of device o hallelujah sir ẹ káàbọ̀ sórí ètò i cite you sir <laughs> ah Bukky sọ̀rọ̀ ó dẹ̀ ti sọ pé òun ò tún tí ah àyà ń bá bẹ̀ sí ní ṣe gbìgbì gbìgbì gbìgbì mo ní à ah! ọ̀run ti ṣí mi gbọ́dọ̀ mọ́ ọmọ yìí sọ̀rọ̀ má lọ má lọ ta má rọra kúrò jẹ́jẹ́ má jẹ́ kí ẹ sábọọdù tí ẹ pa o má jẹ́ kó tí ẹ sínú nǹkan kan o ṣé o mọ bó ṣe tọ́jú àwọn ọmọ yẹn tó fi dìbọn ṣe dà lénìí mo mọ ẹ o mo mọ àwọn ọmọ yẹn gbà tí wọ́n wà ní kékeré o a jọ ń gbé the same street ni o epo ni mo rù ah ah fracasi fracasi agbo ọ̀jàdú ni fracasi o má lọ kó síbẹ̀ o <laughs> ẹ kálẹ́ o ẹ̀yin ti Belgium ẹ kálẹ́ sà ṣàlàáfíà lẹ́wà <laughs> àsàlámù àlékún o <laughs> Ìyábọ̀ mo bẹ̀ ẹ́ ni níbi tí Ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ délé nìyí either through oko ni either through otabẹ ni either through ota ọyàn ni torí Ọlọ́run ò ní ṣe lásán o má fi ronú pa àwọn ọmọ ẹ o o lè máa sọ pé àwọn ọmọ ẹ they don't care wọ́n ti wà on their own wọn ò tí ì sí on their own o torí àti ìgbọ́ pé kó sọ pé ọmọ ẹ ti lọ lé ọkọ àbí ìkan ti fẹ́ ìkan ti fẹ́ yàwó o. well mi ò mọ̀ Ìyábọ̀ Òjó mi ò mọ̀ yìí tí mo mọ̀ ni mo sọ mo dẹ̀ sọ láti bẹ̀rẹ̀ mo ní Ìyábọ̀ Òjó tànà tẹ̀mí mọ̀ tá a jọ gbé street ni mo ń sọ̀rọ̀ ẹ̀ so ẹ̀yin tẹ́ ẹ mọ̀ Ìyábọ̀ Òjó ẹjọ́ torí Ọlọ́run mímọ̀ tẹ́ mọ̀ yẹn ẹ má gbé wá be mi mímọ̀ tẹ́ mọ̀ yẹn ẹ má gbé wá bá mi olórí burúkú ìwọ náà ni o tún ti wá síbí má gbé kí ni mo ti ẹ̀ ń dẹ́ lóhùn mo ṣe ìrorúkọ yẹn ni mo ṣe ìrorúkọ ẹni tó sọ̀rọ̀ mi ìmọ̀ pọ̀ sí wín ló sọ̀rọ̀ so ìyábọ̀ ọmọ alálùbáríkà tí ọlọ́run bá ẹ wò àwọn ọmọ méjèèjì yẹn lákọ lábọ tọ́lọ́run bá ẹ wò wọ́n ó mọ jíjẹ́ aago márùn-ún aago mẹ́fà tó máa kọ́kọ́ lọ drop wọn ní ní ní ní school kó tó gba location lọ tó yẹ pọ́tọ̀ lẹ tó máa bẹ́ẹ̀ mú wọn wálé nírọ̀lẹ́ hmm. jọ torí ọlọ́run sórí ìwọ ọmọbìnrin ìwọ tó ń kọ nǹkan yìí òfò ló máa ṣe ìwọ tó wà ní abẹ́ Beatrice ọlá yìí tí wọ́n bá ń pín ire ire ò ní kàn ẹ́ tí wọ́n bá ń pín ọlá ọlá ò ní kàn ẹ́ tí wọ́n bá ń pín iyì iyì ò ní kàn ẹ́ ibikíbi tó bá ti wá àjáforílégbò ní ti ìjọra mọ́lẹ̀ ní tọ̀pọ̀lọ́ tígi tọpẹ́ ní wèrè túṣọ ẹ̀họ̀ ó máa máa já kiri àgbáyé ni mo ti ní kò yé wá sórí sórí program mi mọ́ ìwọ tó péré níbi tíṣọ láì ẹnikẹ́ni tó wà lẹ́yìn orúkọ yẹn òfò ló mí ẹ̀fọ́ ṣe òfò ló máa ṣe o ò ní rí bá ti ṣe o ò ní rí ọ̀nà gbégbà alálẹ̀ yìí oníwákàtí yìí á gbọ́ nǹkan tí mò ń wí ìmísí ọlọ́run tó ní kí n wá ṣe program tí mò ń ṣe lágbàlẹ̀ tó wá wá síbí báyìí tó wá wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ orí burúkú orí burúkú ló máa ṣe tiẹ̀ orí burúkú ìkorò ló máa jẹ kẹ́yìn ayé ẹ̀ o ò ní rí adùn o ò ní rí fọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ni ṣọ̀gún yẹn ló máa wá sán àrá pa ẹ́ èmi ni ìyá ṣọ̀gó ni mí ìyá ṣọ̀gó ni mí ẹ́ ìyá ṣọ̀gó ni mí ara Ṣàngó á wá sán ẹ pa ara Ṣàngó ó máa sán ẹ pa gbogbo ohun tó ní ní ara Ṣàngó máa bàjẹ́ omi ara ẹ àtẹ̀jẹ̀ ara ẹ gbogbo ẹ̀ ló máa dòfìfo máa wò ó. gbogbo ìdílé ẹ àti ilé ìyá ẹ àti ilé bàbá ẹ àti gbogbo ohun tó mí àtòhun tí ò mí nínú ẹ pátápátá wọn á mọ̀ wípé o ti lọ fi ẹsẹ̀ sílẹ̀ o ti lọ fi ẹnu kọ torí mo ti ní kò yé wá sí orí program mi mọ́ ṣùgbọ́n nítorí pé o jẹ́ alétílápá wọn ò ní pínre kó kàn ẹ́ mọ́ nílé ayé wọn ò ní sọre kó mo ẹ́ mọ́ nílé ayé o máa máa fi etí gbọ́ni nínú ìnira ló dẹ̀ máa máa wà ìlóṣò báyìí ni tajá lójoojúmọ́ ọ̀rọ̀ lóṣò ìlóṣò ló máa bá ẹ. so gbogbo ẹ̀yin. Eh, tí mò ń bá sọ ọ̀rọ̀ gidi jàre Ìyábọ̀ so ọ̀rọ̀ tí mo ní sọ fún ẹ níbi tó o bá lé ayé ẹ délé ni má jẹ́ kí ọ̀rọ̀ orí afẹ́fẹ́ kó dàrú fún ẹ o ẹni tó bá pùlù prógráàmù yìí dáhùn Eh, tún ti bẹ̀rẹ̀ ẹ tún ti bere. it is well ẹ tó bá sọ pé òun fẹ́ pùlù prógrámù yìí dáhùn bílé ayé ẹ ṣe máa polúkú muṣu nìyẹn àṣẹ ọ̀run kún kò yí padà now Ìyábọ̀ mo fi ìkúnlẹ̀ abiyamọ mo fi bẹ̀ ẹ́ mo fi ọjọ́ tó rí omi mu ọjọ́ tó rí gàrí mu tí o ò rí ṣúgà fi sínú oúnjẹ mo fi bẹ̀ẹ́ má wọnú fúrákàsì o sórí ẹni tó ń tẹ̀lé kí lorúkọ ẹ tó ń tẹ̀lé kí lorúkọ ẹ ti ń jẹ́ ẹsádọ́ọ̀gì tó ń tẹ̀lé tí ẹ ti tán o tí ẹ ti tán o ò tí fifty o ọlọ́run á jẹ́ kó túbọ̀ sin àwọn ọmọ ẹ̀ débi tó dáa bó ṣe ń rí wọn tínú ẹ̀ ń dùn inú ẹ̀ ò ní bàjẹ́ lórí wọn wọn ò ní fi àìní àlàáfíà wọn ò ní fi dá ẹ lágara o ọ̀rọ̀ orí fracas ò jẹ́ bẹ́ẹ̀ o má wá sórí fracas o don't join in don't join just kàn tí ẹ ṣe bí ẹni pé o kàn tí ẹ rí nǹkan kan mọ́ lẹ́yìn tó bá ti gbọ́ nǹkan tí mo tí mo tí mo tó ti tó ti lé kiri tó ti dọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ tí ò bá gbọ́ yìngì ìlú kì í bàjẹ́. wọ́n dẹ̀ sọ pé ìwọ náà wọ́n ló máa ń kọ kọ́mẹ́ǹtì káàkiri abẹ́ pro abẹ́ kíní àwọn èèyàn láti trigger. wàhálà ẹni bá trigger wàhálà sínú ilé ayé yàn wàhálà máa jẹ́ tiẹ̀ o ìwọ náà má lọ kọ kọ́kọ́ tó máa trigger wàhálà lẹ̀ sínú ilé ayé aláyé ipa kọ́ lèèyàn fi kọ́mẹ̀ǹtì sínú nǹkan téèyàn kan bá post èmi bó ṣe rí mi yìí o ò lè rí mi kí n lọ sábẹ́ program wẹ́sàbọ̀dù kí n máa lọ kọ̀ọ̀kan síbẹ̀ àbí kí n máa lọ ṣépè fún àbí kí n máa lọ bú. <laughs> tí ẹni tó mọ̀ pé wọ pẹ̀lú ẹ̀ ẹ̀jọ́ ń ṣe ọlọ́rọ̀ tó bá gbé nǹkan jáde má lọ síbẹ̀ tó bá sọ pé o kàn fẹ́ ní náìsà ka nǹkan tó wà ń bẹ̀ o lè lo emoticon lásán kò dìgbà tó bá kọ nǹkan o lè tẹ lọ́ọ̀fù o lè tẹ láìkì àbí kò kàn ṣe hmm, àbí kò ṣe wò ó kò ń ṣègbú wọ́n ní ìwọ náà wọ́n lo máa ń lọ kọ̀kọ́ kúkọ̀ sábẹ́ prógráàmù àwọn èèyàn Ìyábọ̀ owó tí mo ní ni mo yá ẹ o owó tí mo ní òun ni mo yá èyí tó bá rántí ọmọ mi Ọláyínká tó ń pè ní Ọláyínká my friend nígbà tá a jọ ń gbé síríìtì kan náà mi ò ní dárúkọ ọbẹ̀ ṣùgbọ́n ní Kòròdú ni ilé tiẹ̀ la kọ́kọ́ máa kàn ká tó wá sódì ọ̀dọ̀ tèmi tá bá ti gba títì wọlé ẹ ìwọ tí mo mọ̀ nìyẹn ọlọ́run dẹ̀ ti gbógo fọlẹ̀ ó ti ń dán ó ti ń dùn fún ẹ ó ti ń rí jẹ ó ti ń rí mu ó ti ní nǹkan bó jẹ́ búkà ni bó jẹ́ kàǹtín ni wọn ní lànà ni lọ dojúkọ bísínẹ́sì ẹ má bá wọn gbèrò pé kíta ẹnìkan bàjẹ́ o torí nǹkan tí gbogbo wọn ń sọ nìyẹn o jáwọ́ nínú ẹ o rántí pé olọ́mọ ọkùnrin olọ́mọ obìnrin má báyàn bínú gbèsàbọọdù ṣe wà yẹn tí bá pàdé àwọn ọmọ ẹ láàrin títì tọ́n bá lọ pé ọmọ làwọn màá ṣe wọ́n lóore ìyá wọn ni kò jẹ mí ní nǹkan kan torí àwọn ọmọ òṣè that is me má lọ máa bá wọn ba ti ọmọ òkókó jẹ́ o mọ bó ṣe rí lára kéèyàn lè tọ́mọ kó tó lè tọ́ ọmọ tó máa dàgbà you know what you've been through in your life you know what you've been through in your life mo gbọ́ ni alẹ́ yìí etí mi ho yé o ní ìdá tí lọ gbọ́ fídíò yẹn tó bá dẹ̀ gbọ́ tó bá tó fi react olúwa rí i pé mo ti ṣiṣẹ́ tó ń rán mi. torí àkọ́gbá ojú kò dàbí ẹni tó bá máa dá a padà ọ̀rọ̀ tí wọ́n sọ òun ni búkì nígbà tó máa retaliate fún ẹ one hundred and fifty percent ló fi retaliate fún ẹ o ó dẹ̀ pé òun tún padà bọ̀ ó lóun ò tiẹ̀ tí ì sọ nǹkan kan òun ni mo ṣe gbé fọ́tò ẹ̀ síbí ẹ bá mi pín dọ́dọ̀ búkì ẹ bá mi jù sínú bọ́ọ̀sì ẹ̀ ẹ̀yin tẹ́ bá jọ̀rẹ́ ẹ̀ torí ọlọ́run jọ̀ọ́ mo bẹ̀ ẹ́ ni mo fi pẹpẹ méje ilẹ̀ méje òkè méje mo fi sùtánà tajọ ń wọ̀ tajọ ń ṣàlélúyà mo fi ọwọ́ ta máa ń ká sókè báyìí ní first moon service ta máa sọ pé ọlọ́run lọ́ba yìí mo fi mo fi mo fi mo fi bẹ̀bẹ̀ jọ̀ọ́ jẹ́ kó dúró bẹ́ẹ̀ wọn ò ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ burúkú jẹ́ kí inú ẹ̀ kúrò pẹ̀sẹ̀ tipákọ́lẹ̀ jújọ́ gbọ́dọ̀ fi ṣe kò sí wàhálà ń bẹ but I'll be so happy tí gbogbo yín tẹ́ bá dojú ti tẹ́ bá ti sàtánì àti irinṣẹ́ ọwọ́ ẹ̀ kí gbogbo yín kẹ́ wá jọ jókòó lọ́jọ́ kan kẹ́ wá máa kẹ́ wá sọ di ohun ìgbàgbé kó di àfihẹ́yìn tegun nítòótọ́ àròkàn òun ló máa ń mú ànírógun ẹkún dání mo ti sọ ti Lizzy náà fún bí mo ṣe mọ Lizzy ni mo ṣe sọ yẹn bí mo dẹ̀ ṣe mọ̀wọ́ náà ni mo ṣe sọ ti ẹ̀yẹn bí mo ṣe mọ Bukky ni mo ṣe sọ ti Bukky yẹn ta ni mo wá fẹ́ dànù nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ta ni mo fẹ́ gbèsè yẹn nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kò sí gbogbo yín àbúrò mi ni gbogbo yín ṣùgbọ́n wọ́n lọ́kọ́ fọ kékeré gbá ńlá lọ́dọ̀ Bukky ní ìtẹ́mi nǹkan tẹ́mi gbọ́ lálẹ́ mi ìsọ gbogbo ìgbòho tó te ti jọ ń bára yín fà tẹ́ẹ̀tẹ́lẹ̀ o ṣó ti yé gbogbo yín mo bẹ̀ yín ni Sàtánì ló jẹ̀bi afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lu ẹnikẹ́ni nínú wa ẹ̀yin olóríire aláyọ̀ ẹ̀yin alálùbáríkà tẹ́ bá mi pé tẹ́tẹ́ tí gbọ́ ìwọ̀nba nǹkan tí mo fẹ́ sọ ilé ayé yín á rójú ọ̀nà yín á ráyè èpè àtẹ̀yìnjà kò ní ja àwọn ọmọ yín ọ̀rọ̀ burúkú kò ní lẹ̀ mọ́ àwọn ọmọ yín lára ẹ̀yin náà ẹ̀ ní dìyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lójú àwọn ọmọ yín létí àwọn ọmọ ọmọ yín lọ́la ẹ jọ gbogbo wa mo fẹ́ ká bá wọn ọmọ wa sọ̀rọ̀ mo fẹ́ ká bá wọn ìyàwó wa sọ̀rọ̀ mo fẹ́ ká bá wọn ọ̀rẹ́ wa sọ̀rọ̀ kọ́ kúrò nídìí ẹ mò ń sọ̀pọ̀tì lágbájá mi ò sọ̀pọ̀tì tàmẹ̀dù ẹ jọ̀ọ́ gbogbo àwọn tẹ́ ń sọ̀pọ̀tì ẹ mọ̀ wọ́n rí o tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí yín nínú ilé yín wọn ò mọ̀ o ẹlòmíì ẹ̀ẹ́dẹ̀ máa rí wọn wọ́n dẹ̀ máa wọ́n dẹ̀ máa wọ́n máa wọ́n máa róòlù èpè fúnra wọn lórí pé o ó sọ̀pọ̀tì eléyìí kò sọ̀pọ̀tì eléyìí which is nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mí báyìí lálẹ́ yìí ṣùgbọ́n mo dúpẹ́ pé Jésù gba gbogbo ògo tó rọ́tọ̀ ni nǹkan tí mo jáde wá ṣe ṣùgbọ́n ẹni tó fi orí tó tó tó hùwà èpè láṣálẹ́ yìí bó ṣe máa lẹ̀ mọ́ nítorí pé dọ̀yìn dọ̀yìn báyìí létí mọ́rí bẹ́ẹ̀ ni mi ò kí lọ sórí prógrámù yàn kí n máa lọ antagonize nǹkan tó ń sọ. nǹkan pátápátá ẹ̀ máa ní hmm, ga o for real tí bá dẹ̀ ní ó dẹ̀ ti ń pọ̀ jù má dẹ̀ yára kúrò ń bẹ̀ ipa kọ̀mọ̀ should be there till the end ẹlòmíì owó tó yẹ kó fi ṣoríire o ti fi ra owó tẹ́ ti fi ń ná sórí dátà lórí fúrákàsì tẹ́lòmíì bá kójọ ẹlòmíì ti fi pẹ̀tẹ́ẹ̀sì ó ti fi fọ́lù ó ti fi ṣe fúrákàsì lórí lórí kínní àgàgà yìí tẹ́ wà nàìjíríà àwọn tá ti ẹ̀wà ní àsúrò yìí bá tẹ̀ ṣe ní àṣì ń lo wifi èyí tẹ́ wà ní nàìjíríà yẹn ẹ́ ah. ó ga o ẹni tí frustration bá ń dà láàmú Go and make yourself to be useful to your life. Go and be useful to your life. Go and be useful to your life. Ẹ má gbé life yín sórí fracas. Ẹ gbé pè lórí program tẹ́lẹ̀ ẹ ti ké pè lórí program tọ̀hún ẹni tẹ́jọ́ ń exchange comment ó ń fi èpè ránṣẹ́ sí ẹ ó ń fi ẹ wá mú gbogbo yẹn ẹ gbé sínú ilé yín lórí nǹkan tí kò ní dowó fún yín tí le kejì bá tún ti mọ́ báyìí ẹ máa ẹ máa ẹ máa fọ́lù ẹ máa twenty four seven ní ẹ̀yin lẹ́mọ gbogbo gbogbo wọn lẹ ti follow. ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan. ọlọ́run á ṣàánú fún gbogbo wa thank you all ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin sọ̀mọ̀rí ẹ̀yin olóye ẹ̀yin àgbàlagbà ee skẹ́tskẹ́ i'm just seeing you ó ṣẹ̀ṣẹ̀ délé ni. I love you baby mo ti fẹ́ parí ẹ̀ jẹ́ ká sọ̀rọ̀. thank you thank you thank you ẹ ṣe jàre màmí ẹ ti bá mi ẹ ti bá mi bá yẹn mo fẹ́ fi sílẹ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ nítorí ọmọ burúkú kò ṣeé lè fẹ́ kù pàjẹ́ ṣùgbọ́n kó máa wá síbi ìgbà kó máa constitute nuisance I don't like it. so gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín okay I will, I will call you once I'm off here mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ bá rí nǹkan kan tí mo bá sọ nínú àwọn ọ̀rọ̀ tí mo sọ tí kò yẹ kí n sọ ẹ jọ̀ọ́ jẹ́ kí n mọ̀ nísìn di pé a kúrò ń bí láàrin ìṣẹ́jú méjì sí márùn-ún ẹ bá mi táìpù ẹ̀ jáde tó bá dẹ̀ pé nǹkan kan wà tẹ́ fẹ́ kí n sọ àbí tẹ́yìn náà fẹ́ sọ láti fi gbà wọ́n níyànjú Eh, bẹ́ẹ̀ ni elomi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ayé àwọn ọmọ wọn but gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ayé àwọn àwọn àwọn àwọn ah, níṣe fracas ṣáwọn ní fracas àbẹ fractor ni mo máa eh, òyìnbó ti tọ́ níbi tó ti kó sí àdùkẹ́ <laughs> fún mi lóyìnbó àwọn oní fracas o ṣé fractor ni àbí frac <laughs> gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ ẹlòmí ò mọ bọ́mọ ẹ ṣe jẹun sùn lálẹ́ àná ẹlòmí ò mọ kò mọ kò mọ gírèdì tọmọ ẹ wà ní skul ẹlòmí ẹlòmí ò mọ bí ọmọ ẹ ní iṣu ní skul tàbí kò ní bí wọ́n búlì ọmọ ẹ ní skul lọ́wọ́lọ́wọ́ kò mọ̀ ṣùgbọ́n ẹjọ́ ẹlẹ́jọ́ ló bí kú sí ló ń rò kiri lórí lórí lórí lórí Facebook wọ́n bá kó lórí Facebook wọ́n á lọ sórí TikTok àwọn náà máa lọ all of the above olúwa ṣeun so mi ò ní mi ò ní ìdí àti sanwó òyìnbó tí mo sọ tó bá kúrò lórí facebook wọn lọ àwọn wọn tún lọ sórí sórí èmi mo ti ẹntẹ láti ẹtì láti má jí gbogbo ẹ papọ̀ Ọlọ́run má ṣe mí lólódo mi ìmọ̀ join wọn join facebook wọn <laughs> òyìnbó is a borrowed language <laughs> wọ́n join face facebook wọ́n join ní ẹ̀ mọ́ instagram wọ́n join sí wọ́n join tiktok mọ́ wọ́n tún join youtube mọ́ gbogbo ẹ̀ wọ́n wá máa roam about kiri wọ́n máa roam about kiri gbogbo orí gbogbo ẹ̀ ah! bọ́kọ wọn jẹun wọn ọmọ bọ́kọ wọn ò jẹun wọn ọmọ ẹlòmíì wà lórí fracas báyìí tọkọ fi lọ ọjọ́ mẹ́ta mẹ́rin tí ò fi wọlé kò tiẹ̀ mọ̀. ó yọjú ẹ báyìí kókó gbẹrù ẹ kó jáde ẹlòmíì gbóúnjẹ kaná orí kọ́mẹ̀ntì lóúnjẹ ti jóná sí ní ti tó ti wọ seventy five naira yìí ọkùnrin kan wá fún ẹ ní fi lọ ra dìríkà ráìsì kan kó kó kó kó kó sí wàá wá jẹ́ kó jóná torí ẹrù ojú ọmọ ẹlòmíì nǹkan tó ń go through kò mọ́. nǹkan tó mẹ́lòmíì go through kò mọ́ inú ilé ẹ̀ bó ṣe yorùkú lálá kò mọ́ problem tó wà nínú ilé ẹ̀ kò mọ́ bó ṣe máa solve ẹ̀ but òun ló máa wá ló máa máa comment comment wèrè lórí Facebook gbogbo gbogbo àwọn àwọn eh, eh, kíni kíni àti àwọn tó ń ṣe kọ́ńtẹ̀ǹtì àtẹni tó ń máa ń yá fídíò ẹlòmíì tó máa lọ pọ̀ sí ẹ̀ síbòmíì ẹlòmíì yìí náà tún ní àwọn followers tiẹ̀ ó tún máa ma jókòó síbò tó máa dá wọn yẹn lọ́lùhùn ọ̀tọ̀ lẹni tó di content o àwọn kan wà tó yẹ kán kàn máa gbé wọn máa gbé sórí sórí péjì tiwọn ó máa tún lọ síbẹ̀ torí ó jẹ́ fáànù ẹni tí wọ́n gbé fọ́tò ẹ̀ síbẹ̀ a wá lọ jókòó síbẹ̀ a máa retí ẹni tó máa kọ kọ́mẹ̀ntì kan tí ò tí ò ṣe kinní a wá bẹ̀rẹ̀ a jókòó síbẹ̀ a máa tẹ̀ a máa tẹ̀ a máa tẹ̀ kò sówó kò sówó ṣùgbọ́n wọ́n rówó ra dátà ẹni bá ń sẹ́ndì owó sí wọn ní nàìjíríà ẹ̀yin lẹ́lú bàgẹ́ torí nǹkan tẹ́mi fi etí tèmi gbọ́ tí búkì sọ lálẹ́ yìí tẹ́ bá rí èrò tó wà lórí prógrámù yẹn tẹ́ bá rí èrò tó wà lórí prógrámù yẹn no búkì ò dé ibi nǹkan tí búkì wá sọ ni pé òun ò mọ̀ pé ẹ̀yà jáde fún un ó ní ẹnìkan lo pè òun ló sọ fún òun ẹ máa gbọ́ o nínú nǹkan tọmọ yẹn sọ tí mo fi sọ wípé ah ọmọ ènìyàn àbìdíyàn yàn ẹni tí ò bá ṣọ́ra á kàn jẹ́ pé kí àwọn èèyàn kan tì òun pa ni Bukky sọ pé ẹnìkan pe òun nígbà tẹ́ni yẹn pé sọ pé ah pẹ̀lú gbogbo nǹkan tí Ìyábọ̀ sọ yẹn má dá lóhùn o má fún lésì o má tẹ́tẹ́ ṣe bí ẹni pé òtí ẹ̀rí yẹn òun yẹn wá lóhùn wá mẹ́rẹ̀ ẹ̀ pé ah ṣó jáde fún òun ni ṣe bóun ti ṣe program ní àárọ̀ nàìjíríà náà wà kò dẹ̀ sówó ń gbòòrò wọn òrótọ́ máa fi ra rẹsì ẹja wọn ìrẹsì wọn kò sí ẹ̀fọ́ lọ́jà gbogbo owó ti fi ra kírẹ́dìtì ó lẹ́nu yẹn sọ fún un pé kó kó ló bá ju líǹkì sí ibi tí ìyẹn ti gbọ́ pé Ìyábọ̀ sọ̀rọ̀ òun nìyẹn ọmọ bàbá mi jésè kẹ̀dẹ̀ ní inú ẹ̀ máa ń ta ni bí alábọ̀nbọ̀n tínú bá ti ń bi báyìí bíi tèmi ni ó lè wọlé palẹ̀ bó ṣe ṣe kí nìyẹn bó ṣe gbé àga bó ṣe jókòó nìyẹn kò tiẹ̀ fẹ́ kọ́ tẹ̀ rojú rárá ó kàn gbé fọ́tò ara ẹ̀ ló fi ṣéèdì síbẹ̀ ló ń pé mò ń kí gbogbo yín o mi disrespect yín o ẹ jẹ́ súré plọ́gì ibẹ̀ náà ni mo ti gbọ́ ẹ jẹ́ n súré plọ́gì àwọn ti tiktok <laughs> ẹ jẹ́ n plọ́gì tàwọn instagram mo ní ṣe pé lórí program kan ṣòyìn náà ló máa plọ́gì gbogbo ẹ̀ sí àbígbà tó bá yẹ ló máa ṣí ẹ̀ ó kúkú plọ́gì gbogbo ẹ̀ ló sọ pé mò ń kí iye gbogbo ara ni mo fi kí yé mi ìrúdù sẹ́nì kankan o mi ìrúdù sẹ́nì kankan o mò ń wábi tí máa <laughs> wọ́n lè jókòó síbẹ̀ bẹ́ẹ̀ ni kọ́mẹ̀ntì ń lọ ni kọ́mẹ̀ntì ń lọ ni kọ́mẹ̀ntì ń lọ ó kọ́kọ́ bá wọn dàpàrà ẹ àwọn tí tí wọn sọ pé kinní kan ṣẹlẹ̀ ṣáá òun máa bínú sí wọn òun máa ṣe kinní kan òun máa ṣe kinní kan ó fi yẹn ó fi dá wọn jókòó síbẹ̀. ìwọ àǹtí tó lọ sẹ́ǹdì líǹkì yìí sí ọmọ yìí tó tún wá sọ fún wípé kó má ṣe kinní kó má dá lóhùn ṣé kó má bàa dá lóhùn ló ṣe sẹ́ǹdì ẹ̀ sí ni ló ṣe pé pé kókó kó má dá lóhùn àbí òfin rú nínú sókè torí ẹ hùwà ní ẹ ronú. nígbà tí mo dédé pè yìí nísìn tí mo ní à tìkẹ́tìkẹ́ o sórí nǹkan tí kìíní sọ o ìyá France sọ o má fún lésì o má fún lésì o ṣùgbọ́n ó sọ̀rọ̀ ilẹ̀kùn ni bàbá nǹkan tí mo sọ fún náà nìyẹn kò yẹ kó dárúkọ ẹnì kankan tó bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ kò tiẹ̀ ó tún wá gbé lọ gbé fọ́tò wọn síbẹ̀ fọ́tò tàbí kẹ́ni mo rí ń bẹ̀ No, sir. Eh. You're the first person I love when I came to Facebook. Eh. Mo la mo ìfẹ́ tẹ. Àbíkẹ́ ló fẹ́ bá ló fẹ́ ló fẹ́ bá ṣe èébú ẹnu. Ti keki sọ fún ẹ pé nǹkan tí ya France sọ o. Má fule sí o. Ah, ọ̀rọ̀ yẹn ó pọ̀jù. Ṣùgbọ́n má dá lóhùn. o jẹ́ kó notice pé o o o wà important sí ẹ kó wá ju kí wá ju líǹkì ibi tí ìyá France ti sọ̀rọ̀ ẹ kí wá jù sí ẹ kí wá máa sọ pé kó má tẹ̀ láti gbọ́. ẹni tó sẹ́ndì líǹkì yẹn sí búkì ó yẹ ah! ara àwọn àǹtí náà nìyẹn búkì. mo mọ̀ pé tó bá nífẹ̀ẹ́ yẹn máa ń dúró tí yàn tán ni ṣùgbọ́n díẹ̀díẹ̀ lèèyàn máa ń ṣe nǹkan àbúrò mi hmm. gbogbo àwọn nǹkan tó mọ̀ nípa tẹ̀mí gbọ́ lálẹ́ yìí nípa Ìyábọ̀ tó sọ don't think that you are a saint as well Nobody is a saint. Ó dẹ̀ tún sọ, ó ní antenna, O ní ó wà káàkiri, ó ní network ẹ̀ wà káàkiri. Be careful. Àbúrò mi, be very very careful. Ṣé oríru àǹtí to tó pè ẹ́ tó ní kó má kó ṣe bí ẹni pò rí yẹn, àwọn yẹn ò kì í ṣe Well, ó dẹ̀ lè jẹ́ pé bẹ́ẹ̀ ṣe láti fi create generate owó ṣùgbọ́n you can do better than that you are a good motivational speaker why don't you go lọ sí láì yẹn àwọn nǹkan tó sọ yẹn ti pọ̀ jù Bukky ó yẹ kó tiẹ̀ ṣẹ́ díẹ̀ kù. as obìnrin ẹ má jẹ́ ká máa ká máa yàmàyàmà ara wa tán lórí kínní rántí páwọn ọmọ ẹ àbáwọn ẹbí ẹ àbáwọn ará ẹ wọ́n máa gbọ́ ọmọ ọ̀dọ̀ ẹ gan tó ti ń fún ní respect tẹ́lẹ̀tẹ́lẹ̀ irọ́ irọ́ òótọ́ òótọ́ etí tó bá gbà lọ ní gbàbọ̀ gbogbo àwọn nǹkan tó tú yẹn ti pọ̀ jù máa ṣẹ́nu kù àbúrò mi hmm. bí n bá gbọ́ tán bá sọ pé o bú ya mi lọ́la kò lè dùn mí tán bá sọ pé o bú mi lọ́la kò lè dùn mí torí o sọ pé antenna ẹ̀ oní nẹ́tíwọ̀kì ẹ olóògùn gan it is well but ẹ jẹ́ kí gbogbo wa ká ṣọ́ra tabloid kò sí nǹkan kan tó dá ń bẹ̀ information náà máa ń gbé jáde tóyìnbó bá fi lè sọ òyìnbó mi adede lota story ara ẹ̀ fún àwọn oní newspaper àbí fún àwọn tó máa ń ṣe magazine yẹn deal ni nǹkan tí kò ṣẹlẹ̀ sí ó lè sọ pé ó ṣẹlẹ̀ sóhun àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní ra wìtìwìtìwìtì àwọn tó print kíní jáde wọ́n á gba commission tiwọn ìwọ náà wàá gba òun náà wọ́n á fún ní percentage tiẹ̀ ẹ̀yin lẹ náwó dànù tó tẹ bá ti kà tán ẹ máa sọnù ni òun ló dífá fún gbogbo credit tẹ́yìn lọ ń waste dànù lórí ta ló tún bú eléyìí èsì wo ló fún eléyìí ẹ wò ja Kollington àti Salawa lẹ́yìn ìgbà tán búra wọn lọ búra wọn bọ̀ búra wọn lọ búra wọn mà tún fẹ́ra wọn mà tún kágun ara wọn sókè àwa la kọ́kọ́ jẹ ṣu àwé òwò dúdú pẹ̀tẹ́ rí bó ṣe dúdú tó bẹ́ẹ̀ náà ló tún bá sùn nìyẹn bẹ́ẹ̀ náà wọ́n tún jìjọ wà nìyẹn ọ̀jọ́ símọ́lé ni dòwó orin lásán nìyẹn hmm? ìgbà ń lọ ìgbà ń bọ̀ àwọn old old orin yẹn ń sìn wọ́n ti mú wọn jáde díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ àwọn ọmọ tí wọn ò tí ì bí nígbà yẹn ní àwọn ọmọ ọmọ ni o àwọn yẹn á máa wá gbọ́n sìn pé ah, ah so grandma ah so wọ́n bú grandma mi tó tó báyìí ẹ jẹ́ ká máa ṣọ́ra nǹkan tí mi ò ṣe lè dáríji ẹ̀sà bọ́ọ̀dù nítorí pé ó mẹ́nu bà àwọn ọmọ mi nìyẹn ó ra ara bú fún wọn àwọn ọmọ tó rírí àwọn ọmọ tó mọ̀ rí ànàgó fọlọ́run lókè ọ̀run àwọn ọmọ mi bẹ́ta ọmọ ẹ̀ wọ́n bẹ́ta gbogbo àwọn ọmọ tó bí pátápátá mi ò ní bú àwọn ọmọ yẹn because wọn ṣe wọn ọrùn ṣùgbọ́n wọn bẹ àwọn ọmọ méjì tọlọ àwọn ọmọ àkọ́bí tèmi méjèèjì tó ní kan ṣe lesbian ìkan ṣe boko haram wọn bẹ ta àwọn ọmọ tí wọn bí gbogbo àwọn ọmọ tó bí papọ̀ ẹni tó dẹ ní mo pa pé mo fi ṣe oògùn owó tí mò ń ná kán lọ béèrè ibi tí mo ti rówó tí mò ń ná ọ̀nà tó mi bá wọnú àgbọn lèmi kò sẹ́ni tó lè mọ̀ bẹ́ẹ̀ nítorí pé nígbà tégúngún sì pé mo ṣiṣẹ́ dáadáa so àbúrò mi Ìyábọ̀ Ọlọ́run ní bá ṣe àárọ̀ ẹ jẹ́ tọ̀sán ẹ náà ní dàrú tálẹ̀ kò wá ní jóná má fi fọ́tò ẹnikẹ́ni sórí kínní kó má sọ pé o fẹ́ analyse what are you gaining from it kí ni kọ́tẹ́ ń gain ṣé ti ẹ̀rí kí kí kọ́tẹ́ ṣẹlẹ̀ nínú ilé ayé ẹ̀yin ẹ̀yin tẹ́ pera yín ní celebrity yìí news kan wà lórí kíní tán pé kí náà ti ń porúkọ news yẹn ò tí mọ ẹ máa máa lọ gbé ọ̀rọ̀ ilé ayé yín ẹ máa máa lọ gbé síbẹ̀ everyday everyday everyday everyday ẹ wọ́n tẹ̀ wá wèrè kan ṣẹ̀ wá ṣẹlẹ̀ sí àtọkùnrin àtobìnrin tóbìnrin bá ti lóyún fún wọn báyìí wọ́n jọ máa ya fọ́tò ní náà jọ máa wà náà jọ máa wà almost ìhòhò kán ba lè sọ pé òun ló Why do you need to prove? What, why, what are you proving to anybody? ọmọ tí kò tí wá sílé ayé ẹ ti jẹ́ kí wọ́n fi àmì sí lára. orí ọmọ nàìjíríà ti gbálẹ̀ orí ẹ̀yin tẹ́ pera yín celebrity orí yín ti gbálẹ̀. ẹ máa rí ọkùnrin wọn wá ẹlòmíì àwa àwọn àwa wọ bọ́ńpà ṣọ̀tì obìnrin àwọ bọ́ńpà ṣọ̀tì báyìí àwa mú kùn àwa sílẹ̀ dòòrò ìkan tiẹ̀ wà tó yẹ pé ìhòhò ní àtọkùnrin àtobìnrin wọ́n jọ wà ọkọ kúnlẹ̀ ìyàwó fọwọ́ méjì bo ọyàn táṣẹ́rẹ́ sọ pé bíi tèmi báyìí náà ni ó fọwọ́ méjèèjì ó fi bò máyà ó wá mú ọkọ wá mú ṣé orí kọ́ ló fi bo ìgbín onírun ẹ̀ ni ó dàbí pé orí ló fi bò ó wá fọwọ́ gbé ikùn yẹn sókè kán bá lè sọ pé kí ni kán bá lè sọ pé ìwọ ló fún lóyún orí burúkú lẹ̀ ń ṣe gbogbo tó bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọkọ yìí ẹ̀ máa gbé jáde síta ẹ̀yin ọmọ pọ́wọ́n ọmọ wà láàrin yín ẹ̀yin tí bá ti ń débi ìgbìlẹ̀kẹ́ tó bí wọn àwọn ọmọ yẹn náà ní gbogbo wàhálà tẹ́yìn ń dá sílẹ̀ yẹn àwọn ọmọ ọmọ àwọn ọmọ ọmọ ọmọ yín náà máa bá gbogbo ẹ̀ lẹ̀ àbí wọ́n ṣàdé wọ́n ṣàdé mọ́tò bàbá wọn àti ìyá wọn wọn á máa rí gbogbo yẹn every ah mo de jerry facebook òṣùbà yín rè every year báyìí no ma ma roll e down every year ma be fi gbogbo nǹkan content na ma be fi ma fi ṣe anniversary ìwọ àtẹni tí ẹjọ jẹ friend go ọjọ́ tí anniversary yín bá pé wọ́n máa wọ́n máa mú fọ́tò yín wọ́n máa lẹ̀ pọ̀ báyìí tán máa gbé jáde fún yín má wọn celebrate anniversary yín nothing is free on media nothing is for pleasure on media be very very careful Don't expose your personal life too much on social media. Senseless people indeed, yá mi. Tó. Ẹ jẹ́ tèmi àti ká lọ bomi sára ká gbára lélẹ̀. Orun ayọ̀ la máa sùn. Àní tójú orun dojú kọ, àní ti bí alábẹ̀rẹ̀ àrùn. Ẹ jẹ́ lọ́jọ́ ọ̀rọ̀ Eh, afẹ́fẹ́ burúkú tó lọ níta kò ní fẹ́ lù yín kò ní fẹ́ lù mí kò ní fẹ́ lu àwọn ọmọ wa níbi tá a léwé àtẹgbòsì ire lójú owó rí ire lójú gbogbo wa máa rí àti Bukky ni o àti Ìyábọ̀ ni o àti Lizzy ni gbogbo yín pátápátá ìkúnlẹ̀ mi rè òṣùbà mi rè lọ fúngbà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ jọ ẹ jọ ẹ̀yin àrò mẹ́ta tí ò kì í dọ̀bẹ̀ nù ẹ jọ gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ̀dẹ̀ fẹ́ tẹ́fẹ́ máa sọ pé eléyìí tèmi eléyìí tèmi ẹ jọ ẹ bá mi parí ìjà fáwọn ọmọ yìí ni bẹ́ẹ̀ ṣe close mọ́ wọn ẹ bá mi parí ìjà fún wọn ni e má ẹ má ẹ má sa ẹnìkan pé ẹnìkan mọ èbúbú ẹnìkan mọ̀rọ̀ sọ ẹ jọ̀ mo bẹ̀ yín ni God bless us all ire o ire kàǹkà ire kàbìtì kájíláyọ̀ ah a ti bọ́ Friday okay now assalamu aleykum wàrà mọ́túláì wà barakatu Jumat mubarak fún gbogbo wa o Eh, ọjọ́ Jímọ̀ Jímọ̀ olóyin ayé wa á lóyin á ní adùn apá wa ká á ṣó àríjẹ àrímu àríná àrílò ọlá títóbi Ọlọ́run ọlá koran lazim ọlá ìyá àti bàbá tatara wọn jáde ọlá àwọn àfáàfà àfáà ńláńlá tọ́lọ́run gbà fún tí wọn kì í ṣe àwọn àfáà àwọn àfáà jẹkúrẹdì tó wà ń ta yìí àwọn onípléètì Ọlọ́run ọbẹ Elédùmarè a ṣe kí ni a jẹ́ pé kí àríire tí ó wà nínú kútúbà tí wọ́n máa kélé ní nígbà tí àsìkò jímọ̀ bá tó á tó èmi àti yín á tó wà lọ́wọ́ ọlá bisimilahi rahman rahim alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil alamin arhamani rahim maliki yaomidin iyaka na abudu wa iyaka na sa'in اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا Amin, àmín àmín amesibuano robika robile sati amoya sifun wasalamu ala alisalin Alhamdulillah, Alhamdulillah. alhamdulilayi robile alamin tekbir allahu akbar tekbir allahu akbar tekbir allahu akbar ma salam.